الله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم باب الحكم بالظاهر واللحن بالحجة عن زينب بنت أبي سلمة الام سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم إنكم تختصمون إلي ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعض فأقضي له على نحو مما أسمع منه فمن قطعت له من حق أخيه شيئا فلا يأخذه فإنما أقطع له به قطعة من المال adọ́dọ́ fún ọlọ́run àtọ́gbàlẹ́ fún ibi àtìgbẹ̀ fún ọlọ́gbà Muhammad sallallahu alayhi wa sallam báwo tí a tún fẹ́ gbà lónìí nínú tí oníbàṣepapọ̀ máa ìdájọ́ láàrin èèyàn méjì nínú òfin ọlọ́run afáàní bá wọn àlẹ́ ọkùnrin bíi wọ́n ní kí gbogbo olùdájọ́ kó tó dé nínú àwọn òfin náà fi ń dájọ́ láàrin èèyàn méjì ní Islam wọ́n ní kí tó bá hàn ní tí àwọn méjèèjì bá rò lẹ́jọ́ wọ́n ní àáfìdájọ́ àti pé kó yẹ wáyé pé bí àwíjàre ìkanú àwọn abẹ́gẹ́jì bá ṣẹlẹ̀ àdó ọ̀la yà fi gbé Nabi ko ayu awon jadi no sabar marawani tau disyorong sallallahu alaihi wasallam ada sing ngene pé ìnáma ànàbàṣà èèyàn bí di ilẹ̀ níláwọ̀ ẹwọ́n ọba àlèyé ránṣẹ́ nígbà níbi máa ń gbogbo ìnáma ànàbàṣà sọfá yìí pé àgbà fún ọ nípò ìdá ìdábì ní ìdá ìdábì ò gba ìdíyà láwọn ẹwọ ìdá ìdábì ò ní ọmọ níyà máwọ láti ní ìnáma ànàbàṣà èèyàn bí ti èmi náà jẹ́ wọ́n ìnáwó. يأتيني الغسل إذا عند أم تبتلي كي جوابني وكم باو دجر فلعل بعضهم أن يكون أبلغ من بعض طبعا يقول دور ناس بيبقى أصل كنا لا بنادر ẹtí àbújá rẹ bá gòkè jù ọ̀la gbé àmì fún bá gòkè dákùnrin ọ̀la ló dàbí yẹn náà lè gbilẹ̀ kódà tá a máa dá òṣùwọ̀n rẹ̀ ló dàbí dàbí o máa ń dábí dá dábí lọ́jọ́ náà là á fi dájọ́ dábí wọn tó falẹ̀ àìlẹ́ àkàlẹ̀ ọ̀pọ̀ ọba àpọ̀ ọ̀hún ẹ̀yẹ kó nà á

sọ́ṣà mi lọ fún adájọ́ kí ó gbé àrífẹ́ni tí àwùjáde ètò múlẹ̀ jùlọ ẹgbẹ́ ṣùgbọ́n wọ́n tọ́jú ẹ̀ kí mo dájọ́ fún kó ló dàrí o tó bá ti gbé láàrin àwọn àtọ́lọ́ wọn ló dàrí ìdájọ́ mi ò lè sọ tí ń gbé wọ́n lọ fún. ọ̀rọ̀ ìjùlọ̀ owó bí lákè mùsùlùmí ẹni tí mo fi ní mú bẹ́ẹ̀. قلوب لا وقرب مكاو فمن قضيت له التباع الدعاء فإنما هي قطعة من النار إن المدام نجر فليحملها أو يذرها تبالي دانا ودانا لك يا مقرر تقول ربها ويأتي سيلة ومتى àdísì yìí ó jẹ́ ìpìlẹ̀ ńláńlá kan nínú ìpìlẹ̀ tí òfin ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá àyẹ̀wò láti ọlọ́run tó ní kí wọ́n gbé ní lórí lórí pé adájọ́ nígbà tí bá dájọ́ ìdé nìyàn tí ń bẹ lára lẹ́jọ́ àdìsàkẹ́kọ̀ọ́ rẹ̀ ó dà lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ sọ́dẹ́ kó náà lọ́gá wa òun náà tó fún ilẹ̀ yìí pé káà bá dájọ́ ìyẹn ni wá àwọn tí wọ́n dájọ́ wọn ní ìṣàtúnṣe àìsí ọlọ́pọ̀lọpọ̀ ìṣe nípa àwọn adarí ló fa sábàbí rẹ̀ wọ́n sábàbí àṣìṣe níbi ìdájọ́ níbi ìgbẹ́jọ́ lẹ́kọ̀ọ́ fún ẹni tí ò ní bùkátà lẹ́kọ̀ọ́ sí yìí máa ń sábà ṣe lára àwọn tí wọ́n máa ń gbẹjọ́ rò àbólùkú dọ́gbọ́dọ́gbọ́ àwọn ẹnu wa ni wọ́n wáyé pé ìtọ́ka ọkọ àtìyàwó ń jí ó jiyàn ìyàwó ní à ọkọ mílẹ̀ ọkọ ló ti kọ́lẹ̀ ọkọ wọn lọ́wọ́ àwọn ẹlẹ́yìn méjì àwọn ẹlẹ́yìn irọ́ ọba tó síwájú ọlẹ́gbà wọn láì dàlẹ́ àwọn abẹ́ta tó kọ̀ tó kù fún ara ẹni tó dájọ́ fún ìyàwó pé wọn lọ́kọ ẹ̀kọ́ rẹ̀ ní ẹ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe láàárín òun àtìyàwó ẹ̀kọ́ mẹ́kún òkọ́ so ikú kù fún òun tọ́lọ́ kó má gbàgbé àwọn kì í ṣe ẹ̀tọ́ tó lẹ́jọ́ sí kọ́mándà nítorí pé adájọ́ ti dààmú àwọn abẹ́sùn tí wọ́n padà bá wá wípé mọ́kùnmọ́lù bá rí lẹ́yìn pẹ́lú ọ̀pọ̀ wa. Ìjì adájọ́ bá dá lẹ́jọ́ kò ní ṣe tí mẹ́nu òfin ọlọ́run lẹ́tọ́ kó wá sọ níwọ̀. Ìjì adájọ́ dá lẹ́jọ́ kọ́ ó dá lórí tí ó hàn sí. Yálà pípé wọ́n mọ̀ wípé ìjì mẹ́nu ìyá yìí títí ẹ̀kọ́ ọwọ́ lọ́wọ́ ààrẹ ẹ̀rí àtàwọn ẹlẹ́rìí èdè kan wọ́n jẹ́ ìlú tiẹ̀. ìjẹ́wọ̀n tí kí ní oníjẹ́wọ̀n ní olórí wọn ìpè lẹ́tọ̀ọ́ tí adájọ́ pè lẹ́tọ̀ọ́ fún ọ kò ní tẹ́jì ní ti jẹ́ òfin ọlọ́wọ́ba àdìjọ náà ilé ìwádìí ìpìlẹ̀ lọ́lá kan tí àwọn olùdájọ́ kódà bá dára àwọn akéwì méjì kàgbọ̀rọ̀ lọ́wọ́ ṣe inú kàwá tá a fi kájọ́ pé iná bá kò lẹ́jọ́ àwọn àbá fi ní ìyàpò ẹnu wípé ẹlẹ́ tó zù lọ́kọ́ ní àyìnlọ́kọ̀ ní ìyàpò ẹ̀ èyí bí alákòjú nísìn nísìn pẹ̀lú wá síwájú adájọ́ nípìnlẹ̀ ká tó dé wájú adájọ́ ó ti mọ̀tẹ́lẹ̀ tó tẹ̀lé ó sì mọ̀tẹ́lẹ̀ tí ó dà tó ti láwọn information kan lábẹ́lẹ̀ àwọn adébájú àwọn àwùjọ ọ̀gbẹ́ wọ́n bá ti kù lẹ́jọ́ náà ní kò fi dájọ́. Ẹlọ́rin ní bá ti kù lẹ́jọ́ náà lálẹ́ báàlù máa yẹ kó náà àdìhánà bí hùkẹ́tì ní báàdì fàákùrì ẹ̀lọ́kù. Lẹ́nu kan máa ń bẹ kó lọ́nà lọ́wọ́ dáadáa, òun náà ní wọ́n sì fi olóhùn aláàbò. Táàbù òbí ní ó àmì lọ́wọ́. Wọ́n tí bá ti lọ tó bá kọ̀ ọ́ ní lè wá sí tí o wá ní padà máa wá sí náà sí omi ọ̀tún omi ìmálẹ́yẹ ọ̀nìdá gbìyànjú. Ṣùgbọ́n ní wọ́n bá bá bá gbìyànjú méjì kan tí wọ́n sì ẹjọ́ dá ọ̀nà ìmọ̀tẹ̀pẹ́ ní tó dájọ́ ọ̀la àbúrí ìwò lọ́pọ̀lọpọ̀ gbà. Pépé ètò kan adájọ́ ní pé ètò ọba owó òfin lẹ́jọ́ òní tí yóò fi dá ẹjọ́ èsì tí òun gangan bá gbà ní kúlẹ̀ tí wọ́n wọ́n lórí tó jẹ́ ààrẹ fún tó sì rọ̀ wípé ẹ̀bí ni òun jẹ́ ànábì ní ìgbàlẹ́ náà ní ẹ̀ẹ́dẹ́ tó àtúntò nílẹ̀ náà pé ìtí jẹ́ iná làwọn gbé fún fẹ́ yẹ àpò ìmọ̀lá àwọn èèyàn bá rọ̀ wá tó bá wù kó gbà á tó bá sì wù kí ó máa gbà yóò tún àpò lè mú ọ̀ṣẹ̀ ní ọ̀ṣẹ̀ kó máa gbà náà ìgbà ìpamọ́ iná ni wọ́n fẹ́ gbé fún ọ̀pọ̀ yà àgbè ọ̀gáńdà eléyìí kọ́ òfin yìí àbí aṣípọ̀dọ̀ mú lò láàrin mùsùlùmí méjì láàrin dájọ́ fún láàrin olùkọ́dà pé láàrin mùsùlùmí àti ìgbèrí náà láàrin dájọ́ ẹni tí dédé tí ti jẹ́ àárín dájọ́ tiẹ̀ òní agbọ́dọ̀ gbìyànjú kí agbè wọn nígbà tí ó bá hàn sí wa pé wọ́n ṣe gbogbo ẹni kọ́ wọn dàbí agbè bẹ́ẹ̀ ni wọ́n á bá iná fún ojú ọmọ ẹ̀rọ ẹ̀dá ẹ̀ka dá mi fún mi ní èmi náà máa pé ẹlẹ́bìí mi wọ́n tọ̀ kó lẹ́ pé àmì fẹ́ni tí ó já láàyè kó gba ìdí ara ẹ̀ kó fi lọ́wọ́ kó má gba àmì ìdí láyé kó wọn gba ìdí ní àgbéyàmà abẹ́rẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀tàn ara sọ̀rọ̀ fún wa ìṣẹ̀lẹ̀ fún wa.